pé ó gbomi lójú mi ijó ni wo fi jó yínká o ijó ni wọ́n fi máa jó láíláíláílá ẹ̀rín ni wo fi rí pẹ̀lẹ́yìn funfun ohun tó tààrọ̀ o pé ó gbomi lójú ọmọ fọgá <laughs> ohun téèyàn rò ó pọ́n máa gbomi lójú mi ìṣọ̀lá. ohun táyé rò wọ́n máa gbomi lójú mi ìjọ ni o ìjọ <laughs> fi jó ẹ̀rín ni ó fi rín nítorí pé tí ba da omi sí ẹyin lára tí ó máa ń mọ lára ni á kàn ṣàn dànù ẹ mọ̀ <laughs> bó ṣe máa jẹ́ nìyẹn ọláyínká bàmsí rẹ̀ àtàbàtúbú orin mo máa bá ń fa abẹ́rẹ́ orin sí abẹ́rẹ́ orin lórí ètò bàbá ètò ètò ìyálà ìyá ètò bàbá ńlá kú bàbá ètò lórí Orísun tẹlifíṣọ̀n ṣe é rí bí mo ṣe gbé àlejò wọlé pẹ̀lú orin lẹ́ẹ̀kan ẹ ti mọ̀ wo pé ah ta làlejò yìí hmm, pẹ̀lú ọwọ́ agbádá tó serious wọ́n ga wọ́n gùn wọ́n taṣọ ọ́ lò fìlà ìdúró déédéé ohun gbogbo wà bó ṣe yẹ kó wà àlejò mi nìyẹn ṣùgbọ́n ẹ̀ tí mọ̀tà náà jẹ gàngàn nítorí pé mi ti fún wọn láàyè kí wọ́n sọ̀rọ̀ àwọn náà ni hmm, Adébùkóyè Ṣófùmádé tí orúkọ ọ̀tàgé tí wọ́n jẹ́ ọmọọba the jumbo beat kì í ṣe lẹ́yìn mo ti gbé wọn wá tí ẹ bá wo fìlà tí mo dé ọyọ tàwọn ará òkè ọ̀hún hmm, òkè ọ̀yà lọ́wọ́ mo ti gbé wọn láti ìlú àbújá mo ti gbé wọn wá ògbóǹtagì olórin ni wọn lèmi ṣe ni káwọn ó dé ti ilẹ̀ wa kí mi ò bá wọn dé ti <laughs> ibi tí ẹ ti mú àbíbò nítorí bá jọra náà láàbí wẹ́ra wọn kó lè balance <laughs> tọwọ́tọwọ́ ní kẹ́ bá ń fi kí gbogbo àwọn olólùfẹ́ yín nulẹ̀ kán lè mọ̀ pé. gbogbo yín pátá ni a kí ah. àtọkùnrin ah. àtobìnrin ẹ wo ọmọ ń kọ́ aya ń kọ́ ọkọ ń kọ́ gbogbo yín pátá la kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹ ti ń jùlù sí i mm, àbí kí ló jùlù <laughs> ó dàbẹ̀ a kí yín ẹ kú déédé àsìkò yìí mm. ilé ń kọ́ ẹ ṣe gan. ilé ń kọ́ ẹ ṣe gan. bẹ́ẹ̀ni. <laughs> kókó gbá girigiri ọ̀nì ọlọ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn ó dàbí pé ẹ mọṣẹ́ yìí dáadáa ẹ mọ̀dọ́wọ́ ìlú ẹ gbọ́wọ́ ìlú ẹ ah. gbọ́wọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ló bá dé ọmọọba Dèjò Mbobìtì a ṣe ń bọ̀ mbẹ́ ń ta lọ́mọọba Dèjò Mbobìtì ṣó bá ìwé dé kí ni tóbi Dèjò Mbobìtì ẹ bá ń kó gbogbo ẹ̀ papọ̀ káfíyàn bẹ̀rẹ̀. tọ ó bá ìwé dé orúkọ mi ni tíyà àti bàbá sọ mí ni Adébùkọ́yè sofumade. mo wà nbẹ njọ tá a wé njọ tá a sọ yìí èmi náà rí yín. nẹ́bà tètè èdè nẹ́bà ò tètè múná dé torí ẹ ká fẹ́ màálù ọjọ́ súná yín ni àwárí màálù fẹ́ asúnni. mo rò bẹ́ẹ̀ ní kí fọgá dáàdi yín ni. ọmọ fọgá ni. ọ̀yẹ́ dẹ́ wá gbé nǹkan tẹ́bi fẹ́ wá. ní ẹ̀la ẹ̀ta ẹ̀pọ̀ ẹ̀ta ẹ̀pọ̀ apọ̀ ni àfẹ́ apọ̀. ẹ̀pọ̀ apọ̀. ó dà bẹ́ẹ̀ abimi ní ìlú Ìbàdàn mo ṣe kékeré mi náà nìbàdàn and career music náà bẹ̀rẹ̀ nìbàdàn hmm. kó tó di pé orí ń gbé wa kiri mo sọ pé ìbàdàn ni mí ṣùgbọ́n mi ń ṣọmọ ìbàdàn ọmọ bọ́ ọmọ ìbàdàn tún ni mí torí pa bí mi sí ìbàdàn hmm. um, abí mi ní sílùú ìbàdàn bọ́ ọmọ ògiri ni mí ní Ogun State ògèrè rẹ́mọ ògèrè rẹ́mọ gangan lẹ ti wá bẹ́ẹ̀ni ògèrè rẹ́mọ lóògùn. bẹ́ẹ̀ni primary school mi ní ìlú ìbàdàn náà ni ní um, primary school méjì mo lọ lọ sí mulas nostrum primary school mhm. ní adéọyọ mo lọ sí baptist nostrum primary school ìyẹn ní liberty road ní side òkè àdó mo tún lọ sí òkè àdó high school. Ah, Òkè Àdó yìí wọn sọ wọ yín Òkè Àdó yìí sọ wọ yín bẹ́ẹ̀ni mo lọ Òkè Àdó òun náà ní fìlà yín ṣe ga bí Òkè Àdó bẹ́ẹ̀ni ó ga èmi gan fúnra mi gan Òkè Àdó ẹ̀yin náà tún ga <laughs> ah, Òkè Àdó ni so mo lọ sí Òkè Àdó kó o rí pé a tẹ̀síwájú lọ sí higher institution nígbà yẹn orúkọ school yẹn Universal College of Technology but ní sọ ti di di Polytechnic Ilé Ifẹ̀ ní báyìí so mo ṣe mass com mass communication bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bá a ti ń gbòǹgbédè ìgórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ni orí microphone nìkan lẹ́yìn wá dájú lórí stage ó délé onítẹ̀mí àtàtà ọlọ́lá ẹ bá mi kí ọmọ ọba jó jó jó jó ń bó jó jó ń bó beat. ọlọ́run ṣàánú wa ń bẹ̀ báyìí ọlọ́run ṣàánú wa ń bẹ̀ báyìí ẹ mọ̀ bá lọ báwo ni pin láṣẹ ọlọ́run ọba mi ẹ jáwá wo ọmọ ọba àdìjọ́mbò bèètì lẹ́yìn orúkọ tí ìyá àti bàbá sọ yín adébùkọ́yè ṣófùmádé orúkọ súná kí lọ́mọ ọba dèjò ń bobi tí wá wá dẹ̀yìn orúkọ tó wá dẹ̀yìn tán fi ń pè yín torí ń gbòòrò àbújá tèmi kọ́kọ́ gbòòrò yín o tèmi ṣe balẹ̀ ní Nnamdi Azikiwe airport báyìí ọ̀rọ̀ yín ni wọ́n ń sọ hmm. mo tún wọ̀ gbòòrò náà ọ̀rọ̀ yín ni wọ́n ń sọ pósítà gba gbogbo ògbòòrò kí ló dé sẹ́yìn nìkan ni kí ni tó bọ́ ọmọ ọba dèjò ń bobi. ìgbà tí mo bẹ̀rẹ̀ ìgbà tí even gan before kí n tó kúrò ní ẹ̀yìn ọ̀gá mi mo ti mo ti ń lọ fún àwọn àwọn church programs kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìgbà yẹn most of church programs la máa sábà lọ jù torí strength stage eh, nígbà yẹn kò tí ì sí ability dáadáa nígbà yẹn. o tún wá yapa báyìí. ah ah, ah. tí mo tún dànù lẹ ah. ah ah agbára pọ̀. <laughs> so nígbà yẹn um, style of music làwọn fẹ́ pa àwọn ìgboro ló sọ mí lórúkọ ìgboro ìgboro ló sọ mí lórúkọ hmm. ọmọọba ibi gan jumbo ìgbà yẹn ìgbà tó ń sọ ọmọọba ọmọọba ọmọọba ọmọọba ok no problem ẹ̀yà ká máa jẹ́bẹ̀ ìgbà tó tún wá di ọ̀rọ̀ ìgbà yẹn wọ́n jẹ́ ọmọọba and the glorious band ìgbà yẹn èyí mo fi glorious band sí lẹ́yìn bọ̀ ìgbà tí àwọ̀ gbòòrò àwọ̀ gbòòrò àwọ̀ gbòòrò ìgbà tá àwọ̀ gbòòrò àyàn nípa ah, ọmọ ọkọ̀ aṣáàkó gbogbo ìwápọ̀ àti eléyìí àti ah, eléyìí ó tóbi gan gbogbo music ẹ̀yọkọ̀ dúró gbé wọlé ra wọn àwọn àdìyà ah, ó wá pé eléyìí gan jumbo ni o àwọn lọ pé ọ̀bọ yẹn á fún jumbo pack jumbo package ló máa gbé fún ẹ. Hmm, jumbo package so pé ẹ lè yà sọ́tún kẹ yà sósì yà sí gbogbo bẹ́ẹ̀ ṣe wáyé ah. gbogbo ẹ̀ ló gbà yín ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà kí n fi sílẹ̀ ah, ah, kí n fi ilẹ̀ atọ́kùn ètò bá wẹ́tò kí n fi halẹ̀ ah, kí n fi halẹ̀ eh. ẹ ṣáà ti ríbi tá a bá dé lórí ètò yìí báyìí mm, wọ́n ní kí n fi halẹ̀ èmi fẹ́ bọ̀ wọ́n lọ́wọ́ wọ́n ní kí n ṣe báyìí wọ́n hù wọ́n hù ókè wọ́n hù. ibi tẹ́ ẹ wà yìí ẹ má ran ọmọ kọ̀ọ̀kan jáde o mọ́mì fẹ́ lọ sí kitchen kọ́kàn lọ wo nǹkan tó gbé kaná ni o àsìkò ìṣàsìkò tẹ́ ẹ máa jáde ètò bàbá ètò ṣì ń bọ̀ ẹ jẹ́ lọ ṣètọ́ èmi ò ní wò wá wọn tí wọ́n ní kí n fi hálẹ̀ àá <laughs> ah, ah, mo ti fi ha àmọ́ tí n bá tọ́jú àlejò tí n bá padà dé àtèmi àti ọmọọba <laughs> à ń bọ̀ <laughs> à ń bọ̀.